وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث وردد في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلم عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجبة على كل مسلم ومسلمة عباد الله اعلموا أنه قد أضلنا شهر عظيم شهر أنزل الله سبحانه وتعالى فيه القرآن شهر فيه صيام آه، هو ركن من أركان الإسلام شهر فيه ليلة هي خير من ألف شهر تنزل الملائكة والروح فيها شهر فرض الله سبحانه وتعالى صيامه وسمى النبي صلى الله عليه وسلم صيامه شهر من وفقه الله سبحانه وتعالى لطاعته فيه فهو الموفق ومن حرمه الله سبحانه وتعالى ذلك فهو المحروم ألا وهو شهر رمضان عباد الله اعلموا أن شهر رمضان بباب طارق يدق الباب وبعد عن أيام قلائل سيدخل علينا هذا الشهر وعلينا عباد الله أن نسأل أنفسنا كيف نستقبل هذا الشهر العظيم عباد الله اعلموا أن الله سبحانه وتعالى قد فضل بعد خلقه على الآخر والله سبحانه وتعالى فضل الرسل على الأنبياء وفضل الأنبياء على بقية الناس وكذلك من الأيام ومن ومن الشهور فضل الله سبحانه وتعالى بعضها على بعض فضل الله سبحانه وتعالى شهر رمضان على شهر على سائر الشهور وكذلك فضل الله سبحانه وتعالى ليلة القدر على سائر الليالي ولذلك يجب علينا أن نستقبل هذا الشهر آه، العظيم وكيف نستقبل نستقبله عباد الله إن خير ما نستقبل به هذا الشهر عباد الله الفرح والسرور بقدوم هذا الشهر وذلك نعمة من نعم الله سبحانه وتعالى وموسم من مواسم العبادة ويجب علينا أن نفرح ونكون في غاية من السرور قال الله سبحانه وتعالى فإذا وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا وأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون يجب على كل مسلم أن يكون مسرورا وأن يستبشر بقدوم هذا الشهر العظيم وكذلك أيضا يجب علينا أن نستقبل هذا الشهر بشكر الله سبحانه وتعالى وحمده على نعمه علينا التي لا تحصى ولا تعد ومن ذلك بلوغنا آه، شهر شهر رمضان نسأل الله سبحانه وتعالى أن يبلغنا آه، شهر رمضان يجب على كل مسلم أن يحمد الله سبحانه وتعالى إذا بلغه هذا الشهر المبارك وكم من أناس يتمنى أن يبلغه الله سبحانه وتعالى شهر العظيم ولم يبلغه الله سبحانه وتعالى ومن ثم يجب علينا الشكر والحمد على نعم الله سبحانه وتعالى ومما نستقبل به هذا الشهر عباد الله إخلاص نيتنا لله سبحانه وتعالى نية الصيام لا بد أن نخلصها لله سبحانه وتعالى فلا نصوم رياء لأحد ولا نقوم في الليالي رمضان رياء لأحد وكذلك لا نتعب المساكين والفقراء في شهر رمضان من أجل أن أن نحمد أو نشكر على ذلك إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا يجب علينا عباد الله أن نصحح نيتنا وأن نعلم أن الله سبحانه وتعالى هو الوحيد الذي يجزي عباده على الأعمال الصالحة يجب علينا أن نستعد بالإخلاص نخلص جميع عمل وليس وليس صيام صيام فقط بل جميع عباداتنا لله سبحانه وتعالى يجب علينا أن نخلصها لله سبحانه وتعالى لأن من شروط قبول الأعمال إخلاص النية لله سبحانه وتعالى إن لم تخلص لله سبحانه وتعالى فجميع أعمالك مردودة غير مقبولة إلى الله سبحانه وتعالى واعلموا عباد الله أن مما نستعيد به الاستقبال هذا الشهر العظيم أن نتعلم ما يتعلق بهذا الشهر من الأحكام تعلم أحكام الصيام هذا مما نستعيش به وذلك لأنه يجب على كل مسلم ومسلمة أن يعبد الله سبحانه وتعالى على علم وبصيرة قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني هذا عباد الله يجب علينا أن نطلب العلم ونتعلم نسأل العلماء وطلبة العلم فيما يتعلق القضايا يعني والمسائل المتعلقة بشهر رمضان قال الله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون والعلماء يراجعون آه، مسألة الصيام إذا جاء المسائل المتعلق المتعلقة بالصيام إذا جاء آه، شهر رمضان وكذلك إذا جاء موسم الحج تجدهم يراجعون آه، الأبواب المتعلقة بهذه القضايا في في مواسمها لماذا؟ لأن الناس يسألونهم عن هذه المسائل وكذلك يجب على كل واحد منا أن نسأل إذا لم نعلم فيما يتعلق بصيام آه، رمضان وعلم عباد الله أنه يجب علينا أيضا أن نفتح صفحة جديدة بين مع الله سبحانه وتعالى تنظر في علاقتك مع الله سبحانه وتعالى هل أنت عبد هل أنت عبد طائع أم أنت عبد عاصي تعصي الله سبحانه وتعالى أو تطيع أوامر الله سبحانه وتعالى فتش نفسك بل الإنسان على نفسه بصيرة يجب أن تصلح علاقتك مع الله سبحانه وتعالى وعلاقتك مع مع والديك يجب أن تراجع هذا أيضا عباد الله وكذلك علاقتك مع مع أهلك مع زوجتك مع أولادك مع جيرانك الإيراني مع جميع المسلمين وغير المسلمين يجب عليك أن تراجع هذه العلاقات وهذا يكون أيضا من ضمن الاستعداد في شهر رمضان أرجوكم الله سبحانه وتعالى أترى إيجابك مع النبي محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى ومزال الله عليكم كيره عليكم وريا جيجتنا رفوع النبي صلى الله عليه وسلم àwọn sàábí annabi àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn àti gbogbo àwọn tó wà lórí ìlànà annabi sallallahu alaihi wasallam tí ó fi jẹ́ ọgbẹ̀dẹ̀ alkiyama àti Allah subhanahu wa ta'ala kuma sa kai nìkan kan wà náà kúnnà wa ẹ̀yẹ̀rù sí Allah bá rí ọlá gẹ́gẹ́ àti máa sọ fúnra wa ní gbogbo ọgbà ipé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala èdè ń ṣe al

ká mọ̀ pé ìpáyà ọlọ́ọ̀bá àlejọ́lá yìí òun náà ni ọlọ́ọ̀bá ọba nílò gbogbo àwọn nǹkan tó pàwá láti káṣe nílé ìjọsìn àtàwọn nǹkan tó lọ́ọ̀bá àlejọ́lá ní kájìnà sí ẹ̀yà ọlọ́ọ̀bá àlejọ́lá tàbá lọ́lẹ̀ wò á lásìkò dáwà yìí oṣù kan ó ti wá oṣù kan tó jẹ́ pé ọlọ́ọ̀bá ó sì lọ́nà lori? lórí anábi sallallahu alaihi wasallam ó sì ṣe kágbìdé lóru kayana bílá nínú àwọn oṣù yìí anábi ṣe ní ìlànà anábi ńlá akalẹ̀ fún wa ní ìlànà oṣù sáà ń sọ̀rọ̀ fún wa nípa rẹ̀ yìí kan ni tó jẹ́ pé kan ni nínú àwọn ẹ̀sìn Islam oṣù kan ni tó jẹ́ pé oṣù jẹ́ pé nínú ẹ̀ òun náà ni ọlọ́wọ́ bá òru kan bẹ nínú ẹ̀ tó jẹ́ pé òru yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ táa bá ti yọ òru kò nínú ẹ̀ oṣù táa ń sọ fúnra wa oṣù kan ni tó tóbi púpọ̀ oṣù kan ni tí òòrè pọ̀ ń bẹ oṣù yìí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá a máa sílẹ̀kùn gbogbo àlìjánà kalẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ láti wà àlìjánà kó wá wà àlìjánà ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ti máa ti àwọn èṣù mọ́lẹ̀ yóò sì tilẹ̀kùn gbogbo yóò sì tilẹ̀kùn àwọn lẹ̀kùn lè ná eléyìí túmọ̀ fún wa pé oṣù tá ń sọ̀rọ̀ fún wa nípa rẹ̀ yìí oṣù kan ni oṣù kan tó tóbi ni oṣù kan tó wúwo ní oṣù kan tí oore pọ̀ lóríṣìíríṣìí níbẹ̀ ni ẹ̀ntọ́lọ̀ ọba àríkẹ́ ọlábáwá fi ṣe kò ń gẹ́ oore nínú oṣù táàtọ̀ yìí òun náà irú ẹni bẹ́ẹ̀ òun náà láákà fún ẹni tí ó jẹ́ lérí rẹ̀ èèyàn òun náà láákà fún ẹni tọ́lọ̀ ọba àríkẹ́ ọlásàánú tó fi ṣe kò ń gẹ́ ẹ̀ntọ́lọ̀ ọba àríkẹ́ ọlábáwá kọ́ dí oore tí ò jẹ́ kó rí àǹfààní àtàwọn oore láńlá ní bẹ nínú oṣù yìí

كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله عليك ولا نبقي الله عليك ولا قول دودو الله عليك ولا سياوي رمضان كتا ó ṣe lọ́nà àyà fún yín gẹ́gẹ́ bó ṣe ṣe lọ́nà àyà fáwọn tí wọ́n ti ṣàwájú tí wọ́n ti ṣàwájú yìí la'allakum tattaqun kẹba lè páyà ọlọ́wọ́ bá lè jọ́lá tó bá kaná ànábì sallallahu alaihi wasallam bàtà nàbí ń ṣàlàyé fún wa nípa àwọn orígun ẹ̀sìn Islam anábi ká àwẹ̀ ní oṣù Ramadan ó kà fún inú àwọn orígun ẹ̀sì Islam eléyìí ló ń tọ́ka fún wa ipé àṣẹ nǹkan tó ṣe pàtàkì ni àṣẹ nǹkan tó wúwo ni àṣẹ nǹkan tó tọ́ kó jẹ́ pé gbogbo ẹ̀ tó bá nìkan ṣe tó sì mọ orí bóòlá ti wá palẹ̀ máa múrò sí yìí ogbó kálùkù tá a bá fẹ́ ṣe kan túláàsì ní ká palẹ̀ máa tá a bá fẹ́ ṣe tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ayé wa a palẹ̀ mọ́ fún náà ní ipé nǹkan ìfi súnmọ́ àsìkò báyìí ni a palẹ̀ mọ́ pẹ̀lú dúkìá a palẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀mí a palẹ̀ mọ́ pẹ̀lú àlejò àti gbogbo nǹkan irisirisi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní oṣù Ramadan yìí túláàsì òun náà ní ká kìí oṣù kan ní ẹ̀ka máa ń bẹ́ wọnú ẹ̀ kìí oṣù kan ní ẹ̀ka máa jí táwàá sọ wípé a Ramadan ti dé àti ẹ̀ máa tòótú láti òun ní gbogbo ẹni tó bá nìkan ṣe kó ti máa palẹ̀ mọ́ kalẹ̀ fún oṣù náà ọ̀nà wo láwàá gbà bó láti palẹ̀ mọ́ fún oṣù yìí iná àwọn ọ̀nà tágbà táwọn fi palẹ̀ mọ́ fóṣù yìí òun náà ni nígbà tí Ramadan náà bá dé ká pàdé rẹ̀ pẹ̀lú dùnú ká pàdé rẹ̀ pẹ̀lú ayọ̀ bá pàdé rẹ̀ pẹ̀lú ìtùraká èyàn kìí pàdé Ramadan pẹ̀lú ìbànújẹ́ èyàn kìí pàdé Ramadan pẹ̀lú ìkósúsú látara pé kí láà jẹ́ ní látara pé kí láà mú ni àbí látara pé ó jóra kí a máa wá gbàwẹ̀ látàárọ̀ àríjẹ́ kankan ẹn ẹlòmí ó sì máa bànújẹ́ kí ah, àwẹ̀ ìtù ti dé nú ah, bá so eléyìí ò lẹ́tọ̀ọ́ fún ogun tó bá agbọ́dọ̀ máa dúnú látara pé kíni látara pé àà ọlọ́ọ̀bá àríṣọ́lá ó ní kíra ọ̀dá sí ojú ẹ̀mí wa ọlọ́ọ̀bá àríṣọ́lá sọ fún wa nínú al-Qur'an ó ní wàídà ma ń zìlá súra ọlọ́ọ̀bá àríṣọ́lá ní tí áyà kan bá sọ̀ka sí súra kan al-Qur'an ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ìbẹ̀nú àwọn èèyàn tí ó ma wá béèrè pé ayyukum zádàtù ìmánan pé èwo nínú yìí ta ni ásùrà tó sọ̀kalẹ̀ yìí ta ló lékúnnúgbàgbọ́ nínú yìí wọ́n máa dira wọn ọlọ́ọ̀bá alékiọlá ní bàbá lẹ́dínà àmánú ẹ̀rí àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo àwọn tí wọ́n gba ọlọ́ọ̀bá alékiọlá gbọ́ tazadatuhum imanan súrà al-Qur'an a máa ni wahum yastabshirun wọ́n sì tún máa dùnnú so eléyìí túmọ̀ pé gbogbo tó bá tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá ti ní kásìkò rẹ̀ bá wa ẹ̀yìn tún láàṣì ó yẹ kí ẹ tó bá jẹ́ mùmí ní òdodo ó yẹ kó máa dunnú ní kò yẹ kó wà nínú ìbànújẹ́ inú tàbí pàdé ọlọ́wọ́ba àríkẹ́ tàbí pàdé àwẹ̀ yìí òun náà ní ká pàdé rẹ pẹ̀lú pé ká máa dúpẹ́ fọ́lọ́wọ́ba àríkẹ́ ọlá wa nítorí pé ìdẹ̀ra kan ní nínú àwọn ìdẹ̀ra tọ́lọ̀wọ́ba àríkẹ́ ọlá máa ń ṣe fún ya mélòó mélòó èèyàn tí ó máa bí ọlọ́wọ́ba àríkẹ́ ọlá pé kí àwẹ̀ náà báhùn láyé tọ́lọ̀wọ́ba àríkẹ́ ọlá ó sì kádàrá pé tí ó tún sàlékún dáadáa àwọn ti dínkù nìyẹn ẹni tí ò bá ti báláyé kò sí kìyàmù lẹ́yìn máa ẹni tí ò bá ti báláyé kò sáà rẹ̀ gbígbà má ẹni tí ò bá ti báláyé kò sọ́ rẹ̀ títà má tó látara bẹ́ẹ̀ ẹni tó bá ti wá báláyé àti pé tún láti òun náà ní fún irú ẹni bẹ́ẹ̀ kó máa dúpẹ́ fọ́lọ́ọ̀bà àlekíọlá látara pé ọlọ́ọ̀bà àlekíọlá fi sọ kẹ́kẹ́ rẹ̀ ọlọ́ọ̀bà àlekíọlá ní kó bá aláyé nínú àwọn nǹkan tá a máa fi palẹ̀ mọ́ fún àwẹ̀ rọ̀mùdánù náà lélẹ́yìn nínú àwọn tá a fi palẹ̀ mọ́ fún bákan òun náà ni pé gbogbo àwa tí a bá ní àwẹ̀ lọ́rùn ẹ̀ ń síwájú kó ti sílójú Ramadan tó kọjá lọ ká gbìyànjú láti san àwẹ̀ yìí a ti wà ní àsìkò tó dọ̀ọ̀nà yẹ̀ fún wa láti san ó ti di túláàsì kéyàn ó san nígbàtí ẹ̀yàn bá ti súnmọ́ Ramadan báyìí nígbàtí a parí Ramadan Shawwal Dhul-Qa'dah Dhul-Hijjah Muharram gbogbo àwọn àsìkò yìí nìsín èyàn sì ní ìgbàláyè pé kéyàn ó san nígbàtí ẹ̀yàn bá ramadan oṣù ramadan ó ní ramadan mi a máa dé tó jẹ́ pé òun ò ní san àwẹ̀ tó kọjá lọ àfi nínú oṣù ṣàbáàní nínú oṣù ṣàbáàní òun máa san tó ní túmọ̀ pé túláàsì òun náà ni kìí ṣe pé ìwọ tó láwẹ̀ lọ́rùn tó wá ló ti gbàgbé ramadan wá kọ̀túnlá ó wá ní mo mọ̀ ní mẹ́fà kan lọ́rùn olùpálá ìníkànṣe ni ọ́ mi ló tẹ̀ wá rántí irú gbàgbé burúkú wọlé lẹ́yìn tó látara bẹ́ẹ̀ túláàsì fún wa òun náà ní láti sán báyìí ẹ̀ntà ní tíwájú kí tó dé báyìí a ní tó lé ní ọjọ́ méjìlá tíwájú kí tó dé gbìyànjú láti yọ gbèsè tí ń rẹ gbèsè Ọlọ́run bá rí kí ọlá ní تسمعونه وأستغفر الله لي ولسائر المؤمنين من كل ذنب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن من خير ما نستثمر به شهر رمضان ما قد ذكرنا من في الخطبة الأولى ومن ذلك عباد الله إخلاص آنية صيامنا لله سبحانه وتعالى وجميع العبادات التي نفعلها في شهر رمضان وفي غيره ويجب علينا ذلك لأن الله سبحانه وتعالى قال في محكم تنزيله وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء أدعوكم الله بارك ولا أتركات يقوى النبي صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى وتبارك عليكم وريري عليكم كيري عليكم وريري أجل جسان فهم صحابة أتوقع من طبع تهليل على النبي صلى الله عليه وسلم في يوم القيامة أبي الله بارك ولا كما سأكا أني قوى نوانا ونوانا ẹ̀rù sí ọlọ́ọ̀bá alìkọ́lá nínú àwọn nǹkan tó dáa tó lóore bí a máa fi pàdé oṣù Ramadan òun náà ni inú àwọn tá a ti sọ fúnra wa yìí nínú kútùbà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni ká pàdé àwẹ̀ Ramadan pẹ̀lú pé ká sí àfọ̀mọ́ àníyàn fún Allah ta'ala níbi àwẹ̀ wa tá a bá gbáwẹ̀ ká gbáwẹ̀ nítorí tọ́lọ́ọ̀bá àlìkọ́lá ká má láníyàn ẹnìkan sínú táà bá ń dìde lóru táà ń ṣe lẹ́yìn ká ṣe é nítorí tọ́lọ́ọ̀bà àríjọlá ṣe é nítorí káríre ká ṣe é nítorí káwọn yóò bá yin wá é pé káwọn yóò bá bú wa nípa bá ṣe é táà bá ṣe é nìsín àwọn yóò kú bú wa ẹyẹ jẹ́ alẹ́ lè ṣe ajẹ́ nítorí kó sáfẹ́ ìbú èèyàn òun ṣe é Qur'an ká máa tọ́ al nínú Ramadan àti nígbà tó láàáyé òun náà ní ká ṣe léyìí torí tọ́lọ́ọ̀bà àdìkíọ́lá kèése bá máa fi ṣe competition kèése bá máa fi ṣe alápáńtẹ́tẹ́ láàrin ara wa kèése bá máa fi ń yára mélòó ni wọ́n ti gé mélòó láàrẹ́ dì lónìí àwẹ́ di méjì lónìí àkọ́rà mú ti parí kùránì kan mélòó ni wọ́n ti parí ẹ̀yìn tí ó wà jẹ́ pé a máa wá eléyò ní ṣe kò ní ṣẹlẹ̀ fún ẹni tí máa ti ń kánjú igi àgbọ̀dọ̀mọ́ àmàlera wa ni a ka Qur'an pẹ̀lú tajwid a ka Qur'an pẹ̀lú atadabbur káronú sí àwọn ìtumà rẹ̀ inú àwọn àǹfààní tí a máa ṣe nínú Ramadan òun náà ni pé wọ́n náà máa gbìyànjú ẹ̀ láti mọ ìtumà al-Qur'an mẹ́ṣẹ́jì ọlọ́ọ̀bá àríkì ọlọ́ọ̀bá tó dá ọ ní kèèsè bó kàmà wá kàágúrú tó o màtúmà rẹ̀ báyá bí tí wọ́n ti ń ṣépè ní o ní mà tó bí tọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkì ọlá tó kọ́lọ̀ ń sọ agbó níbi àwọn ìjọ tí ń ṣépè lé lórí báyá bí tọ́lọ́ọ̀bá àríkì ọlá wa ká gbìyànjú láti wá ẹ̀kọ́ nípa in tó ní ṣe pẹ̀lú alukur'an ẹ̀ nínú àwọn gbogbo àwọn dáadáa Ramadan ká èèyàn ló ń jẹ ní kásàánú aláìní kásì iftar kásì aláwẹ̀ kásì lẹ́nu nínú àwọn dáadáa ní tẹ́yàn máa ṣe tó jẹ́ pé ó bùkátà sí kásì àfọmọ́ rẹ̀ fọ́lọ̀wọ̀ bá àlejò ọlá ìwọ́ tó bá ṣe ṣe ẹ́ nítorí kérò pọ̀ tó bá ṣe díẹ̀ nítorí káwọn yóò bá máa yọ nítorí káwọn yóò bá máa dúpẹ́ fún ọ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí kò ní múládà kankan ẹ̀ kò ní múládà kankan lọ́wọ́ fún yan látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá torí bá sọ fún wa nínú alukuraan ọlọ́run lọ́wọ́ pa kò sẹ́nìkan tó lè san ọlẹ́sàn kò sẹ́nìkan tó ní ládá tí ó fún ọ tó jù ọlọ́ọ̀bà àríkíọlá lọ kí wá ní ó wà máa ṣe tẹ́ kárí ni ibi tó yẹ kó ti gba lọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkíọlá tó tún wá ba ogun ẹ̀jẹ́ ẹ̀rù Ramadan òun náà ní ká sí ojú ewé tuntun míì ìwọ náà sí ojú ewé tuntun míì nínú àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ nínú tó ní ṣe pẹ̀lú rẹ̀ àtọ́lọ́ọ̀bà tó dá ọ sí ojú ewé tuntun míì tó wáyé pé ni wọ́n náà ló ń jìnà sí òòtẹ̀ láti ọlọ́ọ̀bá àríkẹ́ọlá tí ojú ewé tuntun mí tí wá ti tó rọmùdánù tó wọlé kó wọnú ramadan lẹni tí ó sì túbá kó níbi àwọn ẹ̀ṣẹ̀ tó ti tẹ̀síwájú ọlọ́ọ̀bá àríkẹ́ọlá lẹni tí ó sì sápàlà sọ́dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá lẹni tí ó mọ̀kangá kó nínú àwọn ẹ̀ṣẹ̀ tó wá ti kí ni ò jẹ́ káàrin wa tànábì dá òun náà ni pé kó tẹ̀lé lára nábì sallallahu alaihi wasallam èyí máa gbógun ti súnà nábì ní èyí máa takò lára nábì sallallahu alaihi wasallam ní irú rẹ bẹ́ẹ̀ tó bá pàdé ànábì bẹ́ẹ̀ tó bá jíjọ gbé dàrí kìyàmà àárín rẹ àtànábì ò dáa ó sì níwà nínú ẹni pẹ̀lú pé kó máa tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú kó jìnà sí àdádálẹ̀ ìdá Ànábì sallallahu alaihi wasallam mú fún alẹ́sì má ṣe kó bẹ́ẹ̀ eléyìí ni ó máa túmọ̀ pé ó tún àárín rẹ̀ àtànábì sallallahu alaihi wasallam ó tún ṣe sí ojú ewé tuntun míì láàárín rẹ̀ àtàwọn òbí rẹ̀ méjèèjì inú àwọn tí a fi palẹ̀ mọ́ fún Ramadan ni inú àwọn jẹ́ olóore inú àwọn jẹ́ dáadáa ṣàlàyé ẹ̀ fún wa tán nínú alukur'an ìpẹ́kẹ́ mọ́pàá nǹkankan nípa pọ̀mọ́lọ́ ọba àríkíọlá ìtọ́lọ́ fi tẹ̀lé òun náà ni wa bil walidayni ihsana ọlọ́ọba àríkíọlá ní ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ẹlòmí ń bẹ tòjọ́ ma rí sáwọn òbí rẹ̀ nísì ń jọmọ dáadáa sáwọn ẹlòmí níta ń jẹ́ èèyàn rẹ̀ níta tí wọ́n ma yìn tí wọ́n sì ma ń sàá tí wọ́n ma sọ dáadáa nípa rẹ̀ àmẹ́ wá bèè lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjì tí wọ́n bí kèé sọ ọmọ lọ́dọ̀ wọn irú ẹni bẹ́ẹ̀ kèé séyàn rẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú láti tún àárín àtàwọn òbí rẹ̀ ṣe ẹlòmí tó wà tó bí ọ̀nà tí a máa fi pàdé Ramadan ni ẹ̀yìn ká ṣe dáadáa sí wọn ẹ̀yìn ká fún wọn ní tí wọ́n bùkátà sí ní jíjẹ ní mímu ọ̀rọ̀ tó dáa kó máa jáde lẹ́nu wa sí wọn ká má pariwo mọ́ wọn èyí tí ó máa múnú wọn dùn tí ó takòtọ́ lọ́wọ́ bá ṣe nínú a fi ṣe dáadáa táwọn ni àwọn òbí tí ó bá kí ẹ̀ máa fi tún àárín ìyàn àti àárín àwọn òbí méjì tó bíyàn ni tún àárín rẹ ṣe sí ojú ewé tuntun míì láàrin rẹ àtàrà ilé rẹ láàrin rẹ àtìyàwó rẹ ìwọ sí gbọ́n mi sí omi òtó tí ń bẹ láàrin ìyàwó àtìyàwó rẹ rẹ nítorí pé ọlọ́ọ̀bà àríkẹ́ọlá yóò bí ọtọ́ bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìyàmá ìyàwó rẹ̀ ní ẹ̀tọ́ lórí ẹ gẹ́bí ọ̀nà àti níyàwó lẹ́tọ̀ lórí ìyàwó rẹ̀ ṣàtúnṣe ìpòtúkú díẹ̀ káàtó tí máa ń bẹ láàrin rẹ̀ àtàrà alé rẹ̀ láàrin ọmọ àti ìwọ tó bá jẹ́ pé kúdìẹ̀ kúdìẹ̀ kan bẹ láàrin rẹ àti wà àtà ládùúgbò rẹ ẹni tẹ́ ẹjọ́ ń gbé ládùúgbò ẹni tẹ́ ẹjọ́ wà níbi iṣẹ́ ẹni ẹjọ́ pàdé nìkan ni tó wá jẹ́ pé kúdìẹ̀ kúdìẹ̀ kan bẹ láàrin yín wọ́n náà gbìyànjú kó ṣàtúnṣe eléyìí náà tó bá jẹ́ pé tó bùkátà sí kó ṣàmójúkó ní ṣàmójúkó owó tó ń fẹ́ kọ́lọ̀ ọba àlèkè ọlọ́ ṣàmójúkó fún ọ tó wáyé pé tó bùkátà sí pé kó mójúkó ń bí ẹ̀tọ́ kan ní mójúkó ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó tó ń fẹ́ kọ́lọ̀ ojú ewé tuntun míì láàrin èèyàn àti gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọba àdíkẹ̀ ọlájá eléyìí náà nínú àwọn ọ̀nà tí ẹ̀ gbà tí ó fi máa palẹ̀ máa fún àwẹ̀ Ramadan òun náà lélẹ̀ yìí inú àwọn ọ̀nà tí ẹ̀ fi palẹ̀ máa fún àwẹ̀ Ramadan òun náà ni pé ogun dáàmà sí inú Ramadan ẹjá gbìyànjú ká máa fi kọ́ láti sí kọmọ́jẹ̀ pé ń gbà tí rọ̀bùdánà bá wọlé ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ànábì a máa gbà tó pọ̀ nínú oṣù ṣàbáàni tá wà ń bẹ̀ yìí ànábì wá jẹ́ òye wa pé oṣù táwọn èèyàn máa gbàgbéra ní oṣù táwọn èèyàn máa fọ́nú fọ́ra wọ́n máa palẹ̀ mọ́ pé làmùdáánà dé wọ́n wá gbàgbé láti ṣe kíni láti máa ṣe àwọn ìjọsìn nínú oṣù yìí ẹjá wa lá síwájú kí ràmùdáánà tó dé kìyàmù nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tá máa fi palẹ̀ mọ́ fún àwẹ̀ Ramadan ni tó jẹ́ pé àwọnú Ramadan pẹ̀lú inú dúdùn àwọnú Ramadan pẹ̀lú ara yíyá inú àwọn nǹkan tá máa fi palẹ̀ mọ́ fún Ramadan òun náà ni kákẹ́kọ̀ọ́ nípa tó ní ṣe pẹ̀lú àwọn àdájọ́ pẹ̀lú àwẹ̀ Ramadan nítorí pé ẹ̀sìn Islam wà yìí ẹ̀sìn tọ́lọ̀n sọ fún wa ìtànàbí wí ni kèésẹ́sìn ọgbẹ́ rí kèésẹ́sìn bá ti bá tí wọ́n ṣe òun náà làwọn náà ṣe alaihi wasallam ó ní alọ́ọ̀bà àríkẹ́lá sọ fún anú al-Qur'an pé rẹ̀ ànábì sọ fún wọn pé ojú ọ̀nà mi ojú ọ̀nà tá ń tọ̀ ojú ọ̀nà Islam yìí ojú ni tó jẹ́ pé à ń pèpè ẹ̀yìn pẹ̀lú àmàdájú ni o náà ni ẹ fi sin ẹ̀sìn Islam a kìí Islam pẹ̀lú bàbá ṣe rí àbí bàbá ṣe rí táwọn èèyàn ṣe tó látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ká wá ìmà in tí ò bá yé wa ká lọ́dọ̀ àwọn onímímà ká lọ́dọ̀ àwọn àfáà nípa tó ní ti pẹ̀lú àwẹ̀ Ramadan ẹ má jà gẹ́ẹ̀sì láti wọnú Ramadan ká má gẹ́ẹ̀sì ní tó bá ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá àdìkíọlá ká bẹ̀ lọ́dọ̀ àwọn onímímà tò eléyìí náà ni ó máa túmọ̀ pé à ń palẹ̀ mọ́ fún àwẹ̀ Ramadan tí a bá ti wá ń wádìí nípa àwọn nǹkan wọ̀nyí ìntàmà àmà di ẹni tí ó máa máa a máa sin lọ́wọ́ bá àríkẹ́ ọlá pẹ̀lú àmàdájú yóò sì máa ní fọkànbalẹ̀ pé iṣẹ́ tá a bá ṣe yóò jẹ́ ìjẹ́wọ́gbà níwájú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá àwọn ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tí wọ́n ti kọjá lọ àwọn sálàfù sọ́ọ̀rí nígbà tó bá ti di kí àsìkò kan dé nínú àwọn àsìkò láńlá báyìí gbogbo àwọn tó bá ní ṣe pẹ̀lú ìdájọ́ òfin níbẹ̀ àwọn onímọ̀ àwọn atúmọ̀ tún tíra tú ẹ̀yìn àwọn àfáà tó yẹ pé tàbá pẹ́pẹ́ báyìí pé kí lè dájú eléyìí tí wọ́n mọ̀ síbẹ̀síbẹ̀ náà ọ́dá ẹni tí ó lè kánú wọn ẹ̀yìn ó sì ní kẹ́lòmí ó kẹ́nìkan máa kàáfà wọn ẹ̀yìn bẹ́ látara fún òrí náà ni ọya máa kan tó ní ṣe pẹ̀lú àwẹ̀ inú sọ Bukhari lápẹjúwé ka kìtàbù síyàm ẹ̀yìn nínú àwọn tí a fífíù ka bábù síyàm wọ́n máa wá kà láti ṣe kíni láti máa fi rí báyìí ẹ̀ fúnra wọn torí pé àwọn èèyàn béèrè béèrè nípa rẹ̀ àti láti máa fi sàlàyé fún àwọn èèyàn tí wọ́n ní bùkátà sí eléyìí ó di tú láti fún wa ká wá ìmọ̀ nípa rẹ̀ nítorí pé gbogbo ẹni tó bá nìkan ṣe ẹ̀yìn tún láti ní ká pẹ́ ẹ̀kọ́ nípa tá bá fẹ́ ṣe síwájú ká tó kẹsẹ̀ ìbọnú ẹ̀ so nínú àwọn ọ̀nà dáàmà fi palẹ̀ máa fún ààrẹ Ramadan ní pẹ̀lú yọ̀ndẹ́ Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ àwọn díẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn masáìl pẹ̀lú àwọn ìdájọ́ kọ̀ọ̀kan àtàwọn tí béèrè máa sábà wáyé lórí ẹ̀ nípa tó ní Ramadan a gbìyànjú láti ṣe subhanahu wa ta'ala kọmọ́sà jẹ́ Ramadan bá wa láyé kọ́lọ̀ ọba àríkẹ́ ọlá kọmọ́sà fún wa ní okun àti agbára láti ṣe àwọn kí ọlọ́wọ́ bá alìkọ̀ọ́lá kí ó sì gbà lọ́wọ́ wa allahumma arina al-haqqa haqqan warzuqna ittibaa'ah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 الله لا يخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم